features on the beat. ọlákọ̀wé ah, pàpì ẹgbàáyé ẹgbàáyé pàpì. jọ ọmọ mi tí ń bẹ lọ èbù ló kọ̀wé ránṣẹ́ sí mi. spanish lè fẹ́ ká túmọ̀ ẹ̀ sí ni o russia ni àbí italian. èdè gẹ̀ẹ́sì tiẹ̀ ni èdè gẹ̀ẹ́sì. ọ̀ bẹ́ntì ìyẹn ló kéré jù. tàǹtù sí yorùbá dábìnibí. kò sí wàhálà kò sí wàhálà pàpì ẹ̀ ṣáà mọ̀ bó ṣe ń lọ papi owó ló máa jẹ o. èmi náà mú mú mọ lọ rẹ. owó ló máa jẹ ẹ. ìfún ìfún. náà. my dear father. Mm-hmm. ìtumọ̀ èyí o. ah bàbá ilé ìwúwo lẹ́nu mi o ẹranko lèmi mọ̀ tó ń jẹ́ díẹ̀ bàbá mi ẹranko. Ah. ẹ sọ sọ́yìn ọmọ yìí jẹ́ kó sọ̀rọ̀. díẹ̀ tèmi mọ̀ ẹranko ni ó dẹ̀ ní bàbá mi ẹranko nǹkan tó túmọ̀ sí nìyẹn báwo. ní i hope this letter meets you well ìtumọ̀ ẹ̀ ni pé mo lérò pé ìwé yìí bá ẹ nínú kànga. what is this. i am pleased to inform you inú mi dùn láti ra uniform fún yín. for what ah. why. i am pleased to inform you inform uniform. mo bá mi kẹ́ ẹ aṣọ iléèwé aṣọ tó ọmọ iléèwé ń lọ wọ̀ lọ sí iléèwé that I will be coming home soon mò ń bọ̀ wálé wá sùn lest I forget hmm. ó ní òun máa ń gbàgbé nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. pull up pull up pull up. so ẹja tún kà síwájú bàbá the money I sent last time owó tí mo fi ránṣẹ́ ní ọjọ́ sí. ó hope it was judiciously used ìtumọ̀. bàbá ṣe ń túmọ̀ eré. oh it was judiciously used. ṣé kì í ṣe pé ẹ kò fún òpó nídìí ńlá. òpó nídìí ńlá. ó sì dán ọ lójú. nísàlẹ̀ ìdí aró. continue. well ó ní expect us soon ẹ máa retí àwọn ẹṣin nílé láìpẹ́ dẹ̀ ni bẹ́ẹ̀ ni expect us soon us soon bàbá ẹ̀já wọn kọ̀ ló ń jẹ́ ṣin ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì ọkọ̀ ayọ́kẹ́lẹ́ right this time around lásìkò yìí we will spend precious time together. bàbá kí n túmọ̀ ẹ̀ ọ̀dọ̀ Precious láti máa lo gbogbo àkókò. ó ní stay blessed father stay blessed father ìyẹn túmọ̀ sí ẹ lọ dúró ti blessing. oh my god. bàbá kò nídìí ṣèbọn ọmọ yín ní pé tóun bá dé àkókò òun ó máa lò pẹ̀lú Precious ẹnikẹ́ni náà lọ lu ti pẹ̀lú blessing ẹ lọ dúró tì. ní street kejì tó ń tọ̀gẹ̀dẹ̀. Ah. ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ah. irú kàtìkàtì rẹ pàpì pàpì pàpì ẹ máa dúbọ fèmí àmọ́ bó ṣe ń lọ ní àmọ́ bó ṣe ń lọ ní dòdò ohun tó kọ lónìí nǹkan tó kọ síbí yìí tó mo gbọ́ bílẹ̀sìn ṣùgbọ́n. òun ni òun ni stay blessed father stay blessed father ah, ẹ ṣáà ń gbọ́ bless bless bless father ẹ lọ dúró ti blessing. this one is one of us. and make sure you sleep very well kí ẹ bá sùn dáadáa. jésù. ní ṣe ń tẹ lánàá. ṣáì. ráìtì ẹ̀ ló òun ní náà ṣe bá jọ secondary school ráìtì ẹ̀ ní kí ẹ bá sùn dáadáa àti fẹ́ẹ̀ ká tán God's protection on you ìṣọ́ ọlọ́run lórí yín ìṣọ́ ọlọ́run lórí yín. oh my days irú ọmọ wo wá rèé torí ọlọ́run. ó dẹ̀ ní bye for now ó dìgbà kan náà.